báwo bá kì fún ni a máa ń kì fáwo padà ní ìdí nìyí o tí àǹfààní àti jẹ startime recharge cards lójoojúmọ́ ti wà tí olóríire kan yóò sì jẹ ẹ̀bùn decoder startime kan pẹ̀lú ohun tẹ́ ẹ ní láti ṣe ni wípé kí ẹ máa dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan lójoojúmọ́ kí ilẹ̀ wa ń dúró dè ẹ máa tẹ̀lé wa lórí gbogbo social media wa pátápátá Instagram Facebook àti Twitter at Orisun TV wẹ́bsáìtì wa ni www. Dot TV bákan náà lẹ́tún lè máa wò wá lórí ìkànnì one sixty eight lórí startime orísun tẹlifíṣàn ló ń kí wa wípé àṣèyí ṣàmọ́dún.